Ìgbéyàwó àti Túká Randolph dún àtúnyẹ̀wò oṣù kẹwàá. Ìgbéyàwó àti ìsílẹ̀. Ìgbéyàwó lọ́kùnrin ṣẹ̀dá ènìyàn àti pèsè fún àìní ti ara rẹ̀ nípa gbígbé rẹ̀ sínú ìgbà Edeni. Lẹ́yìn náà, òun ṣẹ̀dá alábáṣiṣẹ́ kan nítorí kò dára fún ènìyàn láti jẹ́ nìkan. Jenesisi. Olúwa kọ̀run jẹ́ sí obìnrin ní egungun tí ó ti gba ara ọkùnrin náà, ó sì mú ọkùnrin náà wí, ọkùnrin náà, èyí ni egungun egungun mi àti ẹran ara mi. A ó pe arábìnrin nítorí tí a mú fún Adam ẹlẹgbẹ́ rẹ̀. Ọkùnrin yóò fi baba àti ìyá rẹ̀ sílẹ̀, ìyàwó àti òtí kan ti ń wú nínú èkejì. Nítorí ìdí èyí, ọkùnrin kan yóò fi baba rẹ̀ sílẹ̀ àti ìyá rẹ̀, kí ó sì dára palẹ̀ papòdì kan, wọn ó sì di ara kan. Génésìsì, náṣu kinu lẹ́sìdòmé, gẹ́gẹ́ bí ó ti jẹ́ àdéhùn òfin. Jẹ́ àdéhùn òfin kan ju àbájáde ti ìfẹ́ tàbí ìfẹ́ bíbélì. Lákòókò ti ìkílẹ̀ jẹ́ ìtòs, òfin ti ìgbéyàwó kan, ìtún, ti àpẹẹrẹ instance tí a ń jáde. Àwọn jù lẹ́yìn ìgbèkùn ni a nílò láti kúrò àwọn obìnrin àjèjì, wọ́n ti bá òfin ṣe lòdì sí òfin. Esra, Elitolan, Leledapadena, láti pé kò ní ṣe Tanam. Ṣùgbọ́n Eskutu kìlẹ̀ sí ẹni tí kìkì ṣe, nítorí Olúwa ṣèlérí láàrin ìhù àti ìyàwó ti di rẹ̀ sí jẹ́ aláìgbà, bọ̀tilẹ́jẹ́ pé ó jẹ́ pẹlẹgbẹ́ rẹ̀ àti ìyàwó rẹ̀. Nípasẹ̀ májẹ̀mú, ó ti ba májẹ̀mú rẹ̀ pẹ̀lú aya rẹ̀. Bí àkókò ti ń kí alákòókò tí ó wà lábẹ́ májẹ̀mú, lókun tí a ṣe nípasẹ̀ àwọn ìpòpò Mósè wà láàárín bàbá àti ìṣàkóso àṣẹ rẹ̀ lórí aya àti àwọn lórí ìyàwó àti irun rẹ̀. A nígbà tí obìnrin kan bá fẹ́ òfin ti bàbá rẹ̀, bí kìíní ìṣàkóso lápá lórí ìyàwó òfin, olórànkó ènìyàn, ẹsẹ̀ alágbára ti ọ̀tí ìránkú pàdé ìtù. Olùpín rẹ̀ kọ́mẹ́ǹtì ní àwọn àkọmọ́ láàárín àwọn bírákẹ̀ jẹ́ àwọn òkè, májẹ̀mú ọ̀tí bẹ́ẹ̀ ẹ̀sìn ti lọ́rùn pẹ̀lú àmì ìta tàbí àwọn. Saya Greek Lexicon àti Awak Brown Briggs Eberike àwọn ìbálòpọ̀ ti ìbálòpọ̀ ní ìta ìgbéyàwó jẹ́ àgbèrè. D. Ọkọ lè fẹ́ràn ṣe fi kúrò ìyàwó rẹ̀ kúrò láìsí tí ìkọsílẹ̀ àwọn ojúṣe ìbálòpọ̀ ti ìbálòpọ̀ ní ìta ìgbéyàwó jẹ́ àgbèrè. D. Ọkọ lè pa fífún owó ìkọsílẹ̀ ìwé ìkọsílẹ̀ tí ìkọsílẹ̀ fọ àdéhùn májẹ̀mú ìgbéyàwó. Nítorí náà òun kò ṣe ìgbéyàwó mọ́. Ìyàwó ní kékeré tí àwọn ètò ìkẹyì kókó kọ ọkọ rẹ̀. E fìlẹ̀ tẹ́lẹ̀ ẹja pàtì. Ṣé ó bá ní sí aya? Má ṣe wà láti ní òmìnira. Ṣé ó jẹ́ ọ̀fẹ́? Ló ṣe àṣìjì. Kò sì ní ìyàwó. Ti ní ìyàwó. Má ṣe wà wa àyà. Ṣùgbọ́n tí ó bá ní ìyàwó, ìwọ kò ti dẹ́ṣẹ̀, àti pé tí obìnrin tí ó bá fẹ́, ó kò dẹ́ṣẹ̀. Kọ́ríńtì, ASC. Síbẹ̀síbẹ̀, láti yàgò fún àgbèrè, jẹ́ kí gbogbo ènìyàn ní ìyàwó tirẹ̀, kí ó jẹ́ kí gbogbo obìnrin ní ọkọ tirẹ̀. Kọ́, nítorí ó dára láti fẹ́ ju láti jẹ́ ìfẹ́ pẹ̀lú ìfẹ́. Kọ́ríńtì, gbádùn, jẹ́ kí ìgbéyàwó jẹ́ kí ó ṣe láàrin gbogbo rẹ̀, àti kí ó jẹ́ kí ibùsùn ìgbéyàwó jẹ́ aláìgbọràn. Ọlọ́run yóò ṣe ìdájọ́ ìbálòpọ̀ àwọn ìbẹ̀rù àti panṣágà, ìbẹ̀rù àti panṣágà, ìbẹ̀rù àti pẹ̀lú àpẹẹrẹ nínú ìlànà ẹ̀dá ẹ̀dá, tí a sọ pé kò dára fún ènìyàn láti gbé onílẹ̀gbé tí tí ó tẹ̀lé ẹlẹ́gbẹ́ rẹ̀, aṣojú rẹ̀, aya rẹ̀. Nítorí náà, ó ṣe ọkùnrin náà àti abo papọ̀. Nítorí náà ìgbéyàwó ní ọlọ́lá àti kì í ṣe ẹ̀ṣẹ̀. Ó jẹ́ ẹ̀ṣẹ̀ láti lépa ìfẹ́kúfẹ̀ẹ́ ìbálòpọ̀ tí ẹnìkan ní ìta ìgbéyàwó nípasẹ̀ níní ìbálòpọ̀ panṣágà tí èyíkéyìí irú kò sí ìbéèrè láti fẹ́ tí àwọn ìfẹ́kúfẹ̀ẹ́ ìbálòpọ̀ lè ṣàkóso. Ẹgí, Pọ́ọ̀lù ní àwọn tí ní ìyàwó kọ̀sílẹ̀ àti ọ̀pọ̀ ní ìfẹ́kúfẹ̀ẹ́ ìbálòpọ̀. Wọ́n gbà wọ́n níyànjú láti fẹ́ tí wọn kò bá ní àǹfààní láti ṣàkóso ìṣàkóso lórí àwọn ìfẹ́kúfẹ̀ẹ́ ìbálòpọ̀ wọn. Bákan májẹ̀mú ìgbéyàwó, Málákì mọ arábìnrin bẹ̀rẹ̀ nípa májẹ̀mú àti ìgbẹ́kẹ̀lé ti ṣe ìgbéyàwó gáyé sẹ́fà tẹ̀lẹ́tọ̀tọ̀ lẹ́ka tẹ̀lẹ́tọ̀tọ̀. Ọlọ́run wọ inú ọ̀pọ̀lọpọ̀ àwọn májẹ̀mú pẹ̀lú ènìyàn, èyí tí ó nílò ènìyàn láti jẹ́ lọ́tọ̀ sí kò sin òrìṣà. Wọ́n pa àwọn àbojúgba nígbàgbọ́ pẹ̀lú rẹ̀, ṣùgbọ́n ó dáríjì wọ́n nígbà gbogbo nígbà tí wọ́n ronúpìwàdà àti padà sí ọ̀dọ̀ rẹ̀. Wọ́n ṣe ìyípadà sí ìgbésí ayé wọn. Ọlọ́run kórìíra ẹ̀ṣẹ̀ kọ̀sílẹ̀, márírafọ̀ tí ó jẹ́ panṣágà. Ènìyàn nígbàkúgbà fọ́ tàbí tú ọ̀kan nínú àwọn májẹ̀mú rẹ̀, ó ṣe. Nítorí náà, fífọ́ májẹ̀mú ìgbéyàwó jẹ́ ẹ̀ṣẹ̀. Àwọn àmì mẹ́tàdínlógún wà fún fún àgbèrè ní Jeremiah, Oses àti Ezekieli mẹ́rin mẹ́rin inú inú, ìtìmọ̀, lásán ni fífò májẹ̀mú já sí jùlọ, bí a ti yọrí sí láti àjọṣepọ̀, ìbálòpọ̀ pẹ̀lú ẹnìkan kì í ṣe ìyàwó rẹ̀ nínú ìgbésí ayé ti ara. Fọ májẹ̀mú ìgbéyàwó náà, nítorí náà, májẹ̀mú kan ti bá panṣágà nípa àgbèrè, òfin ọkọ ṣe kò mọ́. Arákùnrin, mò ń sọ fún àwọn òfin tí ó jẹ́ nípasẹ̀ obìnrin tí ó ti ní ọkọ. Nígbà kan Nazca tú sílẹ̀ láti òfin nípa ọkọ, díẹ̀ sì ní ìtumọ̀ ọ̀rọ̀ gangan. Àwọn ọ̀rọ̀ Gíríkì àwọn ènìyàn náà ni a fi fún ọkùnrin náà nítorí irú àwọn òfin àti àwọn àṣà ó jẹ́ òfin pé púpọ̀ ṣọ̀gàn, ojú rere ọkùnrin náà ju obìnrin náà lọ, irú àwọn àìṣedéédé nígbà gbogbo tọ́ka sí àtijọ́, alákòókò díẹ̀ sí àwọn àṣà, òfin ti ọkọ, nítorí náà gba àwọn ọkùnrin láàyè, àti Olúwa mi nífẹ̀ẹ́ rẹ gbogbo àwọn agbègbè ti ìbátan ìgbéyàwó. Ó ṣe pàtàkì fún wa láti ní òye titunu Paulu nínú ayé yìí. Obìnrin náà ti gbé òfin sí ọ, awakọ̀ ọkọ rẹ̀ kò fẹ́ láti tú ara rẹ̀ sílẹ̀. Lẹ́yìn náà àtúnyẹ̀wò ìdá òfin nìkan fún, nìkan fún nìkan, nìkan fún nìkan fún nìkan. Síbẹ̀síbẹ̀, ó tún jẹ́ ẹ̀ṣẹ̀ láti fọ àwọn májẹ̀mú, ti fọ àwọn májẹ̀mú ìgbéyàwó lè mú padà nípa ìdánipadà àti ìdáríjì, ìlẹ́sílẹ̀ tàbí fífi kúrò. Ṣùgbọ́n ẹ pa omi lù tì yí láti ọ̀nà àti ètò rẹ̀ ti mú kí ó kọ̀. Tìrú, májẹ̀mú pẹ̀lú àwọn ọmọ ogun lé Olúwa. Juda ti ba òrìṣà, aburú tí Olúwa fẹ́ràn tí ó bá ọmọbìnrin Ọlọ́run kan, nǹkan tí ó fi omi sàn, ìwọ sọkún àti yọ̀ sílẹ̀, nítorí òun kò sanwó sí àwọn ọrẹ mọ́ tàbí gbà wọ́n pẹ̀lú ìdùnnú láti ọwọ́ rẹ̀. Ó bẹ̀rẹ̀ pé kí ló dé? Nítorí pé Olúwa ń ṣe àrékérekè láàrín ìwọ àti ìyàwó ti ìgbàgbọ́. Má kìkì pẹ̀lú rẹ̀, nítorí pé ó jẹ́ alábáṣepọ̀ rẹ̀, nítorí obìnrin rẹ̀, ó dàbí pé ó jẹ́ alábáṣepọ̀ rẹ̀, nítorí obìnrin ọkùnrin rẹ̀ àti pé active àwọn ìyípadà nípasẹ̀ àwọn ìyípadà nípasẹ̀ àwọn ìyípadà nípasẹ̀ àwọn ìyípadà nípasẹ̀ àwọn ìyípadà nípasẹ̀ àwọn ìyípajẹ tí a kò mọ̀nu ṣe àpẹẹrẹ tọ̀tọ̀ inject bagad aláìgbàgbọ́ láti ṣe pẹ̀lú ọ̀rìn erékèrékè ẹ̀sán daya ṣe erékèrékè ìṣọ̀kan nínú ìbátẹ gbogbo brown awakọ̀ breaks marin àwọn obìnrin àwọn òrìṣàjèjì pẹ̀lú pansaga pansaga pẹ̀lú ìbàjẹ́ májẹ̀mú fífò májẹ̀mú shalach eberu túmọ̀ ìtumọ̀ bí ìkọsílẹ̀ pasu ó jẹ́ kí ó gbẹ lọ lágbára síbẹ̀síbẹ̀ keretut ot ní ọ̀rọ̀ eberu fún ìkẹ́kọ̀ọ́ awakọ̀ Brown, awakọ̀ Biggs. Ẹnìkan lè fi ìyàwó rẹ̀ ránṣẹ́ láìsí ìwé ìwé ìkọsílẹ̀. Ṣe ìṣedúró àrékérekè. Malaki. Malaki ti jíròrò ní ìgbà fífò, fífò májẹ̀mú àti Israeli, tí ó pẹ̀lú Israẹli. Ó kọrin nípa ọkọ kò ní mú àwọn ojúṣe wọn wá lábẹ́ májẹ̀mú ìgbéyàwó nípa fífiránṣẹ́ aya rẹ̀. Ó hàn pé ó rán lọ kúrò láìsí fífún rẹ̀. Ìwé ìkọsílẹ̀. Bí Malaki ti lọ ọ̀rọ̀ Ṣaláki, fìránṣẹ́ Ṣaltel, Pretel. Nítorí náà, a kà pé ó ti ń ṣe àrékérekè pẹ̀lú rẹ̀ nípa fífi àwọn ìpè ara rẹ̀ sílẹ̀ tàbí ìtẹ́lọ́rùn àwọn ìfẹ́kúfẹ̀ẹ́ ìbálòpọ̀ rẹ̀ nípa kò ní ní àǹfààní láti gbé kalẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn ìpínlẹ̀ tí ó kórìíra rẹ̀, ó sì fi àìsàn rẹ̀ pamọ́ àti àìṣòdodo rẹ̀. Nítorí náà, ó fi agbára mú lọ sí etí èyí tí ó ní sí méjì. Bẹ́ẹ̀ni tí ó ti gbọ́ pé ó ti sọ, gbólóhùn kan tí ó ń fihàn ẹ̀kọ́ dípò, ìwọ kò gbọdọ̀ ṣe panṣágà tí ó túmọ̀ ọ̀kan tí ó ní ọ̀kan tìmíràn. Ṣùgbọ́n mo wí fún ọ, ẹnikẹ́ni tí ó bá ń rẹ̀ ní ìfẹ́kúfẹ̀ẹ́, èrè ìfẹ́kúfẹ̀ẹ́, epitemiai, kọ̀chíne ní àbọ̀ pẹ̀lú ìbálòpọ̀ tẹ́lẹ̀, ẹ̀mí rẹ̀ sàn nínú ọkàn rẹ̀. Matt pé àwọn ọkùnrin náà ń fi àwọn aya wọn padà fún mọ́tẹ́tẹ́sẹ́sì, ìbálòpọ̀ pẹ̀lú ẹnìkan mìíràn ju ọkọ wọn lọ kúrò nínú ọkọ wọn fún ọkọ wọn ju ọkọ wọn lọ fún àwọn ìdí púpọ̀ ti ara. Ṣùgbọ́n láti lè gbé karùn-ún àti ìwà líle sí jọ̀wọ́jọ̀wọ́, jọ̀wọ́jọ̀wọ́ jọ̀wọ́, jọ̀wọ́jọ̀wọ́, jọ̀wọ́jọ̀wọ́ jọ̀wọ́, jọ̀wọ́jọ̀wọ́, jọ̀wọ́jọ̀wọ́ jọ̀wọ́, jọ̀wọ́jọ̀wọ́, jọ̀wọ́jọ̀wọ́ jọ̀wọ́jọ̀wọ́, jọ̀wọ́jọ̀wọ́ jọ̀kọ̀. Ìwé tí a kọ fún ọkọ ìwé tí a kọ fún ọkọ ìwé tí a kọ jánímọ́ ẹ̀tọ́ obìnrin láti ṣe ìpilẹ̀ṣẹ̀ ìkọ̀sílẹ̀. Nítorí náà, àwọn obìnrin ibi yìí wà ní iwájú nínú òfin, èmi kò sì ní ilẹ̀ àti ilẹ̀, ṣùgbọ́n kò ní òmìnira láti fẹ́ ọkùnrin mìíràn bí ó ṣe tún wà ní àdéhùn mìíràn ti ìgbéyàwó. Ìtọ́kúrò ní ìyàwó tí ó jẹ́ àmì tí kò ní ìwé àṣẹ tí ìkọ̀sílẹ̀ kò lè fà rẹ̀ láti jẹ́ ohun panṣágà, nítorí pé ó jẹ́ panṣágà tẹ́lẹ̀, bí ó ti jẹ́ kí ó bàjẹ́ májẹ̀mú nípa níní ìbátan pẹ̀lú ẹnìkan kì í ṣe ọkọ rẹ̀. Ọkàn ṣe àrékérekè, àrékérekè tàbí kọ́ṣẹ̀mánì àti ní òfin láti fẹ́ èyí tí ó fà kí ó ṣe panṣágà nípasẹ̀ ó tún ṣe ìgbéyàwó. Àwọn ọ̀rọ̀ méjì tí a túmọ̀ bí “firánṣẹ́ kúrò” tàbí “filọ́ kúrò” ìyàwó pẹ̀lú tàbí láìsí ìjẹ́rìsí kan ti ìkọ̀sílẹ̀. Láìsí ìwé-ẹ̀rí ti ìkọ̀sílẹ̀, ìyàwó tí a fi ránṣẹ́ sí tún ti ní ìyàwó, pẹ̀lú kò sí àwọn àǹfààní ìgbéyàwó gẹ́gẹ́ bí oúnjẹ, aṣọ, àwọn ìtọkàn jùgà, ọ̀nà rẹ̀ ti ìwàláàyè rẹ̀ ní òpin sí panṣágà tàbí cohabiting méjèèjì ní a ká àgbèrè. Ọkùnrin ti ṣe àdéhùn nítorí ti àgbèrè nípa fífo ìwé àdéhùn rẹ̀ pẹ̀lú ìyàwó lọ́tọ̀ rẹ̀. Àwọn obìnrin ní májẹ̀mú titun àwọn àkókò kò ní ìdúró òfin kan láti bẹ̀rẹ̀ iṣẹ́ iṣẹ́, bíkọ́ṣẹ́ wọn lè fi ọkọ wọn sílẹ̀. Àwọn Hébérù àti Greek ọ̀rọ̀ fún láìsí ìjẹ́rìsí tí a ti kọ sílẹ̀. Àwọn ọ̀rọ̀ méjì tún wà Hébérù àti ìwé ẹ̀rí Greek kan tí ìkọsílẹ̀ pẹ̀lú ìjẹ́rìsí kọsílẹ̀ tí ìkọsílẹ̀. Ìyàwó kúrò ní òfin ní òmìnira láti fẹ́ mìíràn bí kò ṣe ṣe ìgbéyàwó mọ́ ọkọ rẹ̀ mọ́. Àwọn àwọn Farisi gòkè wá sọ́dọ̀ rẹ̀, wọ́n sì dán nípa béèrè pé ó lè kọ́ aya sí bí aya nìkan fún ike ìfà àwọn aya rẹ̀, ṣùgbọ́n láti ìbẹ̀rẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀, mo sì sọ fún ọ, ẹnikẹ́ni tí ó kọ̀ aya rẹ̀, ṣùgbọ́n láti ìbẹ̀rẹ̀ mi, aya fi fún aburú aláìgbọràn, mo sì fẹ́, ẹnikẹ́ni tí ó bá kọjú mọ́ ìyàwó rẹ̀ àti má fẹ̀míràn nípa ṣága sí ọ̀dọ̀ rẹ̀, àti pé tí ó bá ìkọ̀sílẹ̀ ọkọ àti ìyàwó, ó ní òmìnira kúrò nínú òfin yẹn, ó ní òmìnira kúrò nínú òfin yẹn, ó ní òmìnira kúrò nínú òfin yẹn, ó ní òmìnira kúrò nínú òfin yẹn, ó ní òmìnira kúrò nínú òfin yẹn, ó ní òmìnira kúrò nínú òfin yẹn, ó ní òmìnira tí ó bá fẹ́ ọkùnrin mìíràn kì í ṣe àgbèrè. Ìdáhùn ọ̀jọ̀gbọ́n ẹ̀sìn ní Sọ́lá láti fòlì dìdì. Àwọn iṣẹ́ àrékérekè rẹ̀ fi èso rẹ̀ tí ó ṣe ìdí rẹ̀ láti búra fún ara rẹ̀ tàbí Kohat láti yọ nínú ewu. Nítorí náà, Ọlọ́run gba Mósè láàyè pabi fún ìgbaniláàyè tàbí nílò ìwé ìkọsílẹ̀ fún. Nígbà tí ó pa ìyàwó kúrò, nígbà tí ó pa ìyàwó kúrò, nígbà tí ó pa ìyàwó kúrò, kò ṣe ìgbéyàwó tí kò ní ìyàwó àti àwọn opó. Mo sọ pé ó dára fún wọn láti wà ní ẹyọ̀kan bí èmi, ṣùgbọ́n tí wọ́n bá kò lè ṣe ìṣàkóso ara ẹni, wọ́n yẹ kí ó fẹ́, fún dára láti fẹ́ ju láti jó láti jẹ́ flamé pẹ̀lú ìfẹ́ rẹ̀. Kọ́ríntì orí kàtẹ́lẹ̀ gbádùn bàtúnà bàtúnà kan. Àwọn tí ó kópa nínú ìbáṣepọ̀ ìbáṣepọ̀ pẹ̀lú ìyàwó mìíràn ni a fi wá sí ikú. Levitis èyí yóò hàn láti túmọ̀ sí àwọn ìkọsílẹ̀ láti lè fẹ́ ẹnìkan tí ó ní ìtẹ́lọ́rùn díẹ̀ sí. Gíríkì àti Rómù lè fi àwọn kan wọn sílẹ̀ ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ fún àwọn Júù. Àwọn ajara òfin ti Mósè àti ó ṣe ṣe òfin ìlú rọmọrọmọ ìfọwọ́kan ìbálòpọ̀ ìgbẹ́kẹ̀lé s fọwọ́kan njò. Ilt apio abde láti ṣe kan mo nírètí pé gbogbo ènìyàn dàbí èmi. Ṣọkùnrin kan ní ẹ̀bùn tirẹ̀ láti dúnkùn kan ní ẹ̀bùn yìí ẹlòmíràn ní Kọ́ríńtì ní ìkógun àwọn ojúṣe májẹ̀mú ìgbéyàwó hàn pé kò ní ìtẹ́run àwọn ìfẹ́kùfẹ́ ìbálòpọ̀. Bẹ́ẹ̀ ǹjẹ́ ó lè fi àwọn ojúṣe ìgbéyàwó mìíràn rẹ̀ sílẹ̀, oúnjẹ as, ibùgbé àti tímọ́tímọ́, tímọ́tímọ́, láìsí fa májẹ̀mú ìgbéyàwó náà. Àwọn ọ̀pọ̀ sí ará ìlú tí kò ní ìyàwó àti àwọn ọ̀pọ̀. Mo sọ pé ó dára fún un láti wà ní ẹ̀ẹ̀kan bí èmi, ṣùgbọ́n tí n kò bá lè ṣe ìṣàkóso ara ẹni, n yẹ kí ó fẹ́, fún dára láti fẹ́ ju láti jẹ́ afúlámi pẹ̀lú ìfẹ́. Ṣùgbọ́n bí kò rẹ̀ bá gé, ó ní òmìnira láti ṣe ìgbéyàwó fún ẹni tí ó bá fẹ́, nìkan ni Olúwa. Síbẹ̀síbẹ̀ nínú ìdájọ́ mi, inú rẹ̀ dùn tí ó bá wá bí ó ti rí rí àti pé mo rò pé èmi kò ní èmi lọ́rùn ẹ̀ṣẹ̀ Christian, àwọn pọ̀ àti àwọn Christian mìíràn láti gbé ìdùnnú òdodo fún lọ́rùn. Àwọn tí ó yapa sí de Kristi nínú Kristi ni mo fi fún àṣẹ yìí, kì í ṣe èmi, ṣùgbọ́n Olúwa láti gbé ìdùnnú wa Olúwa. Àwọn tí ó yapa sí de Kristi nínú Kristi ni mo fi fún àṣẹ yìí, kì í ṣe èmi, ṣùgbọ́n lè fi sílẹ̀ tàbí tilẹ̀ nígbà tí ìtàyè wáyé, àwọn ìyàwó àti alájà. Akọ́n àti àìgbàb sí yòókù Mọ́sùkẹ́nu. Èmi kì í ṣe Olúwa, títí arákùnrin bá ní ìyàwó tí ó jẹ́ aláìgbàb àti pé obìnrin yípa láti gbé pẹ̀lú jẹ́ ẹ̀yà ìgbàgbọ́. Ó sì tún tán láti wà pẹ̀lú rẹ̀ kí é kí ó pé Kọ́ríńtì, if tètèrè báyìí ní báyìí nípa Baptist, Asfed, Virgins, Asfo, èmi kò rí ìdajì mi bí ẹni tí ó ní ìyàwó. Ṣùgbọ́n tí ó bá ní ìyàwó atroted ní májẹ̀mú ìgbéyàwó ṣùgbọ́n kò tí ní ìyàwó. Obìnrin tí ń fẹ́ tí kò bá ní ìtara àti àwọn tí kò ní ìtara fún àti àwọn tí kò ní ayé àti àwọn tí kò ní ayé àti àwọn tí ó yín àti àwọn tí ó yín àti àwọn tí ó yín àti àwọn tí ó yín ni wọ́n àti àwọn ìlú àti àwọn tí ó ṣe pẹ̀lú àgbáyé wípé òun kò ní ìbáṣẹ káwọn bá yìí bí ké àti ìyàwó ṣùgbọ́n kí gbé pàápàá kọ́bẹ̀rẹ̀ ń gbáradì ààyè fún wọn láti gbé. Nígbà tí ó bá parí olú láti mú aya rẹ̀ wá sí ìgbéyàwó yìí, ìgbéyàwó lẹ́yìn èyí tí ó gbé pa. Àfijúnà nípasẹ̀ Zentit láti dù láti kúrò. Fẹ̀ránṣẹ́ Hilt àfihàn lágbára ti Zé kúrò kì í ṣe kọ́k Gíríkì fún ìṣẹ̀lẹ̀ lábẹ́ ìbátan májẹ̀mú kan láti ń gbá ìtúsẹ̀lẹ̀ òǹdèdò tú dàyà ìforúkṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ fẹ́ tàbí náà ṣe lùsìn. Lápsẹ̀ ni pé láti kí aya kan ọ̀pọ̀ ó tàbí ṣẹlẹ̀ ìlépa kì í ṣe ìgbéyàwó. Mo fẹ́ kí kí ó dá òmìnira kúrò nínú àwọn àìbalẹ̀ ìhùwàsí ní dédé sí àtẹ̀rẹ̀ tí àwọn ìfẹ́ rẹ̀ bá lágbára. Jẹ́ kí òun fẹsẹ̀múlẹ̀ nìkan rẹ̀, ó sì pinnu ní ìdúróṣinṣin, ó sì ti mú èyí ṣe. Nítorí náà, ẹni tí ó bá fẹsẹ̀múlẹ̀ Kọ́ríńtì, ìtọ́jú ni pé àwọn ipò ipò kan nífẹ̀ẹ́ àti ìbákọ́dùn ti ìdílé mú ìdánwò náà sì tú sí àwọn títẹ inú níbí ni dípò ojú kú ot. Ọlọ́ọ̀tì sí májẹ̀mú, ṣùgbọ́n àtẹ Jésù àtúnṣe àwọn tí ó kúlù, májẹ̀m májẹ̀m fífún ìwé kìí ṣe lẹ́sẹ̀ láti fẹ́, ìsìn sọ́kúnṣe àtúnṣe, àwọn túnṣe, àwọn túnṣe, ipa ti ìyàwó ìyàwó ló ti láìsí ìwé ìtìlẹ̀ kan tí ìtìlẹ̀ bí májẹ̀mú ìgbéyàwó ti fìgún ó ti ní ìyàwó. Àwọn Fárísì ní Mátẹ̀ò ti ń gbìyànjú láti dá tàbí ṣe ìdánwò Jésù sínú ìyàn láàrin àwọn ek méjì fi kúrò tàbí kílé fífi fífi fi kúkú fún ìdí ìkẹyì. Bẹ́ẹ̀ ni Jésù wà ní àkà àti pé ìbáṣepọ̀ náà wà àti pé obìnrin ni ó ti pinnu títí ìrètí ṣùgbọ́n ènìyàn ní agbára ti ẹ̀ṣẹ̀ àti pé ó ṣe bẹ́ẹ̀ nípa fífi májẹ̀mú ìgbéyàwó rẹ̀ nípa fífi pa tàbí fìránṣẹ́ rẹ̀ kúrò. Dueto must treacherous dealing by not giving a bill of divorcement to his defenseless wife. God approved the written document of divorce as recognition of a dissolved marriage. Obìnrin náà ní àǹfààní láti fẹ́ ní òfin láìsí wọn ní àká agbèrè sí bí májẹ̀mú tí ìgbéyàwó ti tú nípasẹ̀ ìsílẹ̀. Nítorí náà kò ní àgbékọjá kì í ṣe ń gbé ní panṣágà ṣùgbọ́n ti ṣe ìgbéyàwó láìsí ìwé ìsílẹ̀ ó lè kọ àìd nìkan kì í ṣe ìlànà òfin. Níwọ̀n ìgbà ìbéèrè ìsílẹ̀ jẹ́ nípasẹ̀ òfin ìgbéyàwó nítúkà n kò sì ní bàtí di ìyàwó kan. Ìwé àṣẹ ìsílẹ̀ kò ṣe ìlànà ẹ̀ṣẹ̀ tí kí púpọ̀ kọlu ti tún gbà sílẹ̀ ní Máàkù àti bí ẹ̀ṣẹ̀ àgbèrè tàbí ẹ̀ṣẹ̀ mìíràn. Ní orí Jésù ṣàlàyé pé ó jẹ́ ènìyàn tí inú inú àti nítorí náà ṣe panṣágà. Àwọn ará Kọ́ríńtì sí àwọn tí kò ṣe ìgbéyàwó, kò ṣe ìgbéyàwó, kò ṣe ìgbéyàwó, ọ̀fọ̀ àti sílẹ̀. A, olúkúlùkù ń yẹ kí ó ní ìyàwó tirẹ̀ àti pé kan obìnrin kéré bí ó ti nínú bíbèrè kò dára láti fẹ́ ju sísun pẹ̀lú ìfẹ́. Àwọn tí ó sílẹ̀ nìkan tàbí bóyá pàápàá àwọn ìfẹ́kúfẹ́ ìbálòpọ̀ tí ó tóbi ju àwọn tí kò ṣe ìgbéyàwó. Nítorí náà, àwọn ìfẹ́kúfẹ́ ìbálòpọ̀ wọ́n lè nira pọ̀ láti ṣàkóso ju àwọn tí kò ṣe ìgbéyàwó sí ìyàwó. A má ṣe fi ránṣẹ́ láìsí ìjẹ́ Jẹ́rìsì sílẹ̀ tàbí sílẹ̀ pẹ̀lú ìwé ẹ̀rí kan tí aya kan bí méjèèjì bẹ̀wẹ̀ májẹ̀mú ìgbéyàwó. Gbé má ṣe ṣe ìdíwọ́ àwọn ìfẹ́ ti ìbálòpọ̀ kíyàwó kíyàwó kíyàwó kí àti ìyàwó líyà nípasẹ̀ is nípasẹ̀ ilẹ̀ ìyapa kúrò nínú akẹ́kọ̀ọ́ ló ti di fifth májẹ̀mú. Àwọn Kírísítàn ní láti wà ní ìbátan ìgbéyàwó wọn sí ìyàwó ti àgbà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. Fọ̀nígbàgbé kò ní di májẹ̀mú fún májẹ̀mú ìgbéyàwó wọn ti àdúgbòyàwó tí ó jẹ́ aláìgbọràn tàbí àkísílẹ̀ ìyàwó wọn tàbí kí wọn májẹ̀mú ti bàjẹ́ àti nípa ìyàn. Àwọn ojúṣe májẹ̀mú kò mú ṣe nígbà tí ènìyàn bá nípasẹ̀ májẹ̀mú ìyàsí. Gbogbo àwọn ìbátan irúfẹ́ mìíràn gbòdì ní kedere gẹ́gẹ́ bí a àwọn ojúṣe májẹ̀mú jẹ́ panṣágà bí nínú ìbáṣẹ̀ ìgbéyàwó wa ìbálò pẹ̀lú ẹnìkan mìíràn ju ìyàwó ti ẹnìkan bí kíkí láti báwo ni àtẹ̀lé pínpín kan láì mú àwọn àdéhùn ìgbéyàwó ti ẹnìkan àti tàbí kí láti kópa nínú ìbálò àti ìbátan ẹlẹgbẹ̀dì ìsílẹ̀ nínú ìbátan ti èmi a rí kan nípa ti ń sìn nínú ìbátan ti èmi pẹ̀lú àwọn òrìṣà èké fún àpẹẹrẹ àwọn òrìṣà ọ̀wọ̀ àwọn ìgbàdùn bí kíkọ̀ láti kópa nínú ìbátan májẹ̀mú kan pẹ̀lú lọ́kàn mú àwọn ìfẹ́kùfẹ́ ti èmi tí ó mú lọ́kàn ọ̀run ti kọ̀ láti dàgbà sínú ìrúlọ́run kí ti kọ̀ láti ronúpìwàdà àti kí ó báráyé ní àtẹ̀lé ìpìyàn ìdáríjì ẹ̀ṣẹ̀ àdéhùn àdéhùn panṣágà nílò a ìdánim ti ẹ̀ṣẹ̀ gbèdé iṣẹ́ ti èké iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan ìrònúpìwàdà nípa ìyípadà láti ìgbésí ayé ẹlẹ́sìndé ìfẹ́ láti dáríjì wíwá ìdáríjì kò sí èméjì pé lókùnrin kórìíra fífi pẹ̀lú májẹmọ́jẹmú náà náà àìgbà òtí Kristi ń pé ìgbéyàwó kan ti tú sílẹ̀ sì ní ìwàtílẹ̀ ìpàṣíjáwó. Ìparí àwọn Kírísítánì lè ṣe bí a ti ń dáhùn nípasẹ̀ Simon, àwọn apọ́stẹ́lì kì í ṣe rírà lásán, kò ní àìdánilójú ti àwọn ẹsẹ̀ sí àti àwọn gbọ̀n, kì í ṣe ìpadà tí ó kùn ní ọjọ́ ti èmi, ó jẹ́ ìpadàyà ti ìdójú ti òye, ó sì gbẹ́kẹ̀lé ìgbésẹ̀ Olúwa ní kúkúrú, ó jẹ́ ìsìtẹ̀ nínú pò ilé ti ènìyàn, rastẹ̀lẹ̀, vol, bẹ́lẹ̀. Arákùnrin Kọ́ríntì, Kọ́ríntì, fifth ti àwọn májẹ̀mú nípasẹ̀ ìṣẹ̀lẹ̀ ti panṣágà, fifth májẹ̀mú ẹnìkan pẹ̀lú, a ìbátan, ìbálò pẹ̀lú ẹnìkan mìíràn ju ìyàwó, ń lùbí, ojú kòkòrò tàbí ìfẹ́ ìfẹ́kúfẹ́ fún ẹnìkan. Kíkọ̀ láti mú àwọn ìbátan tàbí ìbálòpọ̀ wà láàárín ìgbéyàwó kan, dífi sílẹ̀, fífiránṣẹ́ tàbí sílẹ̀, ìyàwó ló ti kan, nígbàkúgbà tí èmi bá wáyé ẹ̀ṣẹ̀ wa. Májẹ̀mú ìgbéyàwó ti ṣe, Kọ́ríńtì, Ọ̀rìntì, ó hàn pé kò sí ìpìlẹ̀ nínú mi fún ìmùkúrán ti gbígbé nínú ẹ̀ṣẹ̀, bí àbájáde tí ń kúnni lẹ́yìn fífiránṣẹ́ pínfúnni tí ó tẹ̀lé ìlànà ìtìlẹ̀ kan. Bíbélì kò hàn láti dábàá fífi májẹ̀mú ẹ̀ṣẹ̀ tí ó lè ṣe àtúnṣe nìkan, ju májẹ̀mú tí ó bá jẹ́ pé májẹ̀mú àti dìú, ẹnìkan tí ó bá ti fi ìbátan ti ìgbéyàwó kùnà láti jẹ́ ò, ẹ̀ṣẹ̀ wọn, àti pé a lè fi ẹ̀mí hàn sí Sátánì. Àṣàyàn tí ó kù nìkan ni láti ṣe ìgbàlà Jésù Kristi. Kọ́ríńtì, báyìí, ó yẹ kí ìṣe yìí di pàtàkì. Àwọn Kristẹni kì í ṣe àfihàn pẹ̀lú wọn bí ẹni pé wọ́n fò sí àwọn iṣẹ́ lẹ́sẹ̀. Ohun kan nájíọ́tì pẹ̀lú yìí sí ẹ̀sẹ̀ tí ọkàn wa wá. Ìpẹ́rẹ́sà, ohunkóhun tí ó ṣe pàtàkì jù lókùnrin bí ó ṣe jẹ́ pẹ̀lú ìbálòpọ̀. Kọ́ríńtì, dẹ́ṣẹ̀ pẹ̀lú ìpinnu láti wá ìdáríjì. Lẹ́yìn tí dẹ́ṣẹ̀ jẹ́ ìhùwàsí sùn, tí kì bá ṣe bẹ́ẹ̀, ẹ̀ṣẹ̀ tí kò ṣe ṣe ní apá kejì, tí wọ́n bá ti ronú pìwàdà ó yẹ kí ó pinnu kan tí ó wà pẹ̀lú rẹ̀. Ó yẹ kí ó yanjú sí ẹsẹ̀ mìíràn tí ó kò sí ẹsẹ̀ kan àti ẹni tí ó ti padà sí ìkrun. Wọ́n ti wá ní padà bí ìránṣẹ́ lọ́rùn ní ìgbà tí wọ́n ti ṣe ìlàjà ìbátan òun pẹ̀lú ìkrun. Lẹ́yìn náà, a bí ara Kristi gbòdì, dáríjì àti pé kó tẹ̀síwájú wọn nípa ìṣẹ́ wa. Gbogbo àwọn Kristẹni yẹ kí ó fún ẹni tí ó sùn tí ó padà wá tí ó tún wá nínú ìdàpọ̀ pẹ̀lú àti gbogbo àwọn olóńgbò ọ̀hún. Ó hàn pé àwọn òye ti Bíbélì ti ìdàpọ̀ tàbí ìkọ̀pá láti sísin. Lọ́rùn sí àwọn ẹ Kristi pé gbogbo àwọn ohun rẹ̀ jẹ́ ìránṣẹ́ rẹ̀ láti ṣiṣẹ́ sin. Àwọn Kristian ti tàbí àwọn olùdarí ń ṣe nígbà tí wọ́n béèrè ẹni tí ó béèrè fún òfin tí ó jẹ́ òfin tí ó jẹ́ ìránṣẹ́ lókun. Gbogbo àwọn Kristiani jì tàbí bóyá nínú Kristi, bóyá rèjì tàbí bóyá dáríjì tàbí bóyá nínú iná tàbí nínú òkun. Gbogbo wa ni gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀. Gbogbo àwọn tí ó wà nínú Kristi wà ní ìdàpọ̀ pẹ̀lú Lọ́rùn àti àwọn rẹ̀ tí kùnrin kò lè gbàgbé. Wọ́n wà nínú ìbátan yẹn nípasẹ̀ ọrẹ fẹ́ lókun. Nítorí wọ́n ti kùn ti àfarabalẹ̀ láti ipò lórí ìdíje nípasẹ̀ láríwú. Bridget Smith yóò ọdún, oṣù kọkànlá ojú pẹ̀lú ẹ̀ṣẹ̀ tiwọn àti pé ó ti sọ di mímọ́ nípasẹ̀ ẹ̀jẹ̀ Kristi. A gbọ́dọ̀ dáríjì, Ọlọ́run dáríjì, àti bí àwa kò bá dáríjì, a bá ṣe Jòhánù. Ìdáríjì gbogbo àwọn ọkùnrin àti àwọn obìnrin ní òmìnira láti fẹ́ ní ìbéèrè láti yàgò fún àgbèrè. Nítorí náà, nítorí náà, Ọlọ́run kórìíra ìkọ̀mí bí májẹ̀mú ti fọ ọjẹ́ ẹ̀ṣẹ̀. Nítorí náà, ìgbésẹ̀ wo ni a gbọ́dọ̀ mú nípasẹ̀ ẹlẹ́sẹ̀ Kristi? Jẹ́ bí ti ìbáwí kọsílẹ̀. Lákọ̀ọ́kọ́, gbogbo wọn sọ di mímọ́, àyàfi fún àwọn tí ó kọ̀ láti wá dárúkọ Ọlọ́run tàbí fún ẹ̀ṣẹ̀ òdì òdì sí Ẹ̀mí Nítorí náà ni mo wí fún ọ, Gbogbo irú ẹ̀ṣẹ̀ àti ọ̀rọ̀ ìṣòro òdì yóò gbanu fún èmi. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń sọ̀rọ̀ fún èmi, bí kò ṣe ní ọjọ́ rí, bí ẹni pé a ò fi ọ̀rọ̀ mọ́ ọ. Nígbàkúùgbà tí àwọn Kristiẹni bá ṣe àkíyèsí, wọ́n ti dẹ́ṣẹ̀ pé wọ́n gbọdọ̀ jẹ́wọ́ ipò wọn kí ó ronúpìwàdà. Nítorí náà, ìtọ́nisọ́nà díẹ̀ gbọdọ̀ wà nínú májẹ̀mú titun nípa ohun tí Kristiẹni gbọdọ̀ àti ìwé bàbá tan àtúnṣe. Bákan náà ní ìbáṣepọ̀, ìgbéyàwó ìgbéyàwó ti ara ní gbogbo àgbáyé kí ó ṣe láti mú padà ìbáṣepọ̀ ìgbéyàwó, ṣùgbọ́n kì í ṣe lórí ìpìlẹ̀ ipò lókù, gbígba ìwà kan, àti pé ó ṣe pé ó ṣe ti pẹ̀lú rẹ̀. Ìwà ara ọ̀kọ̀ọ̀kanlé Paulu, láìsí fífún ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé, kọ̀wé ní Kọ́ríńtì nípa Kírísítánì tí ó ní panṣágà, ó dàbí fún àwọn méjèèjì àti pé àwọn Kírísítẹ́nì ní ìtẹ́lọ́rùn láti ọ̀dọ̀ Ọlọ́run. Wọ́n nílò láti ronúpìwàdà kúrò nínú àìní ìfẹ́ wọn fún arákùnrin yìí nínú ipò ẹ̀ṣẹ̀ rẹ̀. Nínú Kọ́ríńtì, Paulu sọ pé ó dáríjì arákùnrin ọlọ́tẹ̀. Arákùnrin Kọ́ríńtì dá ilé rẹ̀ àti ìyípadà ìwà rẹ̀ fún àwọn Christian tí ó wà nínú ilé ìjọsìn Kọ́ríńtì ni a sọ fún ní ẹ̀ṣẹ̀ láti tú nínú kí ẹ tó bẹ́ irú bẹ́mi pẹ̀lú ìbàlẹ̀ púpọ̀ púpọ̀. Ọ̀hàn ni arákùnrin Kírísítánì ti dẹ́ṣẹ̀ nígbà mìíràn olùpìwàdà àti jíṣẹ́ gẹ́gẹ́ bí Paulu sọ fún àwọn Kírísítánì mìíràn láti tú àwọn Kírísítàn mìíràn láti tú àwọn Kírísítàn mìíràn lọ́wọ́. Ó jẹ́ lórí àwọn arákùnrin àti dáríjì kejì, ọjẹ́ kó yẹ òun gbọ́dọ̀ dá ẹ̀ṣẹ̀ dúró, ronúpìwàdà ẹ̀, ṣe ìpadà pípẹ́, ṣe ìpadà lípamọ́ tàbí láti dáríjì. A sọ fún àwọn Christian, Éfésù sí tún pa èrò náà mọ̀ pé, ṣùgbọ́n jẹ́ kí ọ̀run kí ó má bá fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ mọ́, kí ó má bá fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ mọ́, kí ó má bá fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ mọ́, kí ó má bá fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ mọ́, kí Olúwa kí ó má lọ kiri, bẹ́ẹ̀ ni kí ó má bá lọ láti fún ẹni tí ó nílò. Éfésù, ǹjọ́, ìwọ̀n pé wọ́n ní iṣẹ́ ti èké, jíjẹ àti mímú àwọn ìkùnsínú. Nítorí náà, láti dé ṣe gbọ́dọ̀ parí, ìdámù ti iṣẹ́ ti àmú ìdáríjì, àti pé òtítọ́ kò sí nínú wa tí a bá jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wa, ó jẹ́ lọ́tọ̀, àti láti dáríjì àwọn ẹ̀ṣẹ̀ wa kí ó tó di mímọ́ kúrò ní gbogbo àìṣòdodo. Ó yẹ kí o hàn pé Kristiani gbọ́dọ̀ ṣe àkíyèsí ẹ̀ṣẹ̀ rẹ̀ tàbí rẹ̀ fún tí ẹnìkan kò bámú kò bámú. Báwo ni wọ́n ṣe lè ṣe lè ṣe? Jẹ́ ó kò ronúpìwàdà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìfẹ́kúfẹ̀ẹ́ ń dé padà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti ìyípadà àti gbin. Ni wọ́n fẹ́ láti ní ìtẹ́kùn sí ìkùn nípa dídí ẹ̀ṣẹ̀ wọn àti ìyípadà ìgbésí ayé wọn sí olódodo ń gbé kan Jéhù tàbí Jéhù ẹ̀ṣẹ̀ wọn sí ọ̀run àti sí èyí tí ó ṣe. Àdúrà ní àvẹnú fún àwọn Kristẹni láti jẹ́ fún lọ́run àìṣòdodo àti ìfẹ́ wọn láti padà sí àjíṣẹ́pẹ̀ rẹ̀. Èyí kan sí gbogbo àwọn tí ó jẹ́ nínú Kristi tí ó ṣe kópa nínú iṣẹ́ iṣẹ́ pẹ̀lú pàṣágà ìfẹ́kúfẹ̀ẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ń dé, nítorí, nítorí náà lè mo wí fún gbogbo Ese àti Ka, Iska, òdì yóò dárí àwọn ọkùnrin, ṣùgbọ́n kọ́, òdì sí èmi yóò kì yóò dárí àwọn ẹni à kí omi bá dáríjì, ìyípadà, àti ìyípadà, àti ìyípadà, àti ìyípadà, àti ìyípadà, àti ìyípadà, àti ìyípadà, àti ìyípadà, àti ìyípadà, àti ìyípadà láti ní òmìnira kúrò nínú àwọn ìfọ̀lẹ́dà àìṣedéédé, ìwà ẹnìkan ọkùnrin ti inú kankan, àárín ti ẹ̀dùn tàbí ìjẹ́wọ́jẹ́ díẹ̀ sí, láti pé, má bínú, ìkọ̀sílẹ̀ ẹnìkan, ó gbòjà sí ìyípadà nínú ìgbésí ayé, ìrònúpìwàdà, àti ìfẹ́ láti mú padà ìbáṣepọ̀ ọ̀nà ọ̀run nípasẹ̀ ẹsẹ̀. Ti Bámù láti inú Encyclopedia Bòbí Àgbáyé, para Tim Afragal nínú Lúkù jẹ́ àpẹẹrẹ tí ó dára ti èyí.